الفلاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́yìn gbọ́ wọn ibà jọ kó jùmọ̀ abárúkà jùmọ̀. aláàjẹ ká ṣe ó pẹ̀ yẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní ọ̀lẹ́fíkì òfin díìnì lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùn níbẹ̀ ló ń lókọ̀ mi bọ́ńbẹ́ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ ó ní ìbéèrè tí ẹrú ọlọ́run kan lóbìnrin tí wọ́n fi ránṣẹ́ wọ́n ní ǹjẹ́ ìgbàláyè wà fún obìnrin nínú ẹ̀sìn Islam láti jẹ́ pé kó máa dẹrùn kólokòlo sórí bí àjà ń kólokòlo ọ̀nà tí wọ́n sì fi máa ń gbà ṣe òun náà ni pé wọ́n wá ẹyin tútù wọ́n wá fọ̀ wọ́n wá ẹyin tútù wọ́n ó ṣe ṣùgbọ́n kò ní jiná tán wọ́n wá yọ bran inú rẹ̀ aláwọ̀ ìṣúrù wọ́n yọ kù tó bá ti yọ aláwọ̀ òféèfé ń kúrò ìyókù ni wọ́n wà á pòpọ̀ tí wọ́n wà á fi fọ irun tí wọ́n bá ti wá fi fọ̀ tán láì ní kẹ́míkà kankan ní yóò wá dín kólókòló sí wọn lórí tó wá ti wá dín kólókòló òun wọ́n wá fi nǹkan kan páàkì ẹ̀ sí ẹ̀gbẹ́ kan tí wọ́n bá ti wá páàkì ẹ̀ tán wọ́n ní wọ́n lè máa lò lọ bẹ́ẹ̀ fún odindi bí ọdún kan gbáko ṣùgbọ́n yóò dàbí àjàǹkólókòló tí ò ní jẹ́ pé èèyàn di irun wọ́n ní ṣe ìgbàláyè ń bẹ fún obìnrin láti máa ṣe irun bẹ́ẹ̀ fún obìnrin tó bá jẹ́ mùsùlùmí eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó pé wọ́n ní ṣe ìgbàláyè tún bẹ fún obìnrin tó jẹ́ mùsùlùmí láti máa ṣe irun rẹ̀ ní ọ̀nà tó jẹ́ pé yọ gbà tí ó wà jẹ́ golden color eléyàn ọjẹ́ ìbéèrè kejì ẹlẹ́kẹta tí ń fi kún kún tó ṣẹnuró ó ní pé bí ọdún iléyà ṣe ń bọ̀ yìí wọ́n ní ṣé àwọn tó jẹ́ pé wọ́n ti kúnná mọ́ kí wọ́n máa fi ọtí ṣe ọdún ní ọjọ́ ọdún tó jẹ́ pé kódà lómi ó ti gbé sẹ́yìn búùtù mọ́tò rẹ̀ bí bá ti ń bọ̀ láti eid báyìí wọ́n gbà lọ ibi tí wọ́n ti máa ṣe ibi tí wọ́n ti máa mu ọtí wọn náà ni wọ́n ní ṣé irúfẹ́ onítọ̀hún yóò ní ládàá pé ọlọ́ṣẹ́ sọ̀látù lè eid ní ọjọ́ ọdún léyà àti pé ṣé yóò ní ládàá téèyàn máa gbà gangan gẹ́gẹ́ bí mùsùlùmí ní ọdún iléyà bismillah. alhamdulillah <clears throat> wassalatu wassalamu وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته báwọn obìnrin bẹ́ẹ̀ ti ṣe ṣe béèrè wípé wọ́n máa ń fi <coughs> ẹyin fi páàkì irun wọn bákànbàkàn tí ó di àjàǹkolokolo sí wọn lórí so wọ́n á lè filẹ̀ bẹ́ẹ̀ tí ó wà lájàǹkolokolo ń bí ọdún kan. Hmm. Mm, bẹ́ẹ̀ àjànkólokòló tẹ̀ sọ yẹn ṣé kìí ṣe bí wọ́n ṣe máa ń sọ irun di dada mọ́ra wọn. naam naam òun gangan náà. Mm-hmm, eléyàn dada dadalization yẹn <laughs> so kò tọ́ kí mùsùlùmí ó ṣerú ẹ̀ hmm. nítorí pé à ń sọ di dada àtọwọ́dáhùn hmm. kìí ṣe nǹkan tó dáa nítorí pé èyí tí ọ̀sẹ̀kùn dada náà látàrí wọn ọba fárí látìgbà tí wọ́n ti bí kò fi nǹkan kan dáa. Hmm. nítorí pé dàda tẹ́rí yẹn ìdọ̀tí lásán ní gbé kálórì ẹni tí ń tọ́jú irun rẹ̀ ń gbogbo gbà á rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni ó fi máa fọ́ lóòwá lè tọ́jú dàda tó rẹ́ pé irun ẹyọ kan náà ní gbé ká látọ̀jọ́ tó ti pẹ́ ìwọ ọlọ́run tí wàá dọ́ lẹ́ni tí irun rẹ̀ dáa tí irun rẹ̀ sunwọ̀n tó ṣeé wò ọwọ́ á máa máa fọwọ́ ara rẹ̀ sọ́ di dada. Hmm. so ó nítorí ọ̀fẹ́ wàhálà à ń lọ dirí à ń kórun gbogbo gbà wàhálà ń turí orí ń kan ní nǹkan kan ń ṣe so tá a bá ṣe báyẹn eléyìí ó fúnni nísinmi sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wá nínú ẹgbàá wa kan pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bá fún ní irun kó mójútó irun rẹ̀ hmm. so inú mímójútó irun kọ́ ni ká sọ irun di dáadáa hmm. ó sì bu ọ́kù gidigidi ìwọ obìnrin mùsùlùmí tọ́jẹ́ ẹni tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam tó ń wá òkọ́sí àwọn sàhábà lóbìnrin ọjọ́ ní tó bu ọkù bàjẹ́ kọ́ wa jẹ́ pé ńgbà tí wọ́n bá sírí rẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí tẹ́ mójú tẹ́sìn kọ́ wa rí pórí tiẹ̀ ó ti di dáadáa àwọn máa ṣe subhanallah ah kí ló dé ṣé dáadáa lẹ́yìn ni ṣe hmm. àná ah, oge tó wà láàyè sínú tá ń lóge ranù lẹ́yìn náà ẹ̀sìn má gbàgbé wípé à ń sọrún di dáadáa yìí ó ń bẹ nínú nǹkan táwọn ọmọ mùsùlùmí tó fi ń kọ́ sí àwọn ẹni tó jẹ́ kèfèrí anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá ń fara jọ àwọn èèyàn kan tí ń ṣe bí wọn wọn ò fún ní ìdájọ́ ọ̀pọ̀ kan nu wọn náà lọ́jẹ́ hmm. nítorí pé tí wọ́n wù ọ́ tí ọlọ́run ni wọ́n náà fi ń ṣe bí wọn bá a bá kúkú fún ọ ní lébẹ́ẹ̀lì pọ̀kan nu wọn ni wọ́n náà jẹ́ kò léèwọ̀ nú sọkàn á pé èèyàn ti di ọ̀kan náà àwọn kèfèrí látàrí ìṣesí rẹ̀ á kìí ṣe ń tọ́ da ọkọ̀ bójú mu hmm. obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Hmm. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ní ṣe a lè pa irun láró pẹ̀lú àwọ̀ gold irú èyí táwọn obìnrin tún ń ṣe láyè sìn kọ́tọ́ hmm. nítorí pé à ń parun láró kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run rárá rárá àmọ́ téèyàn bá ti dàgbà téèyàn ti gbó tí gbogbo orun orí rẹ̀ ti di funfun tó jẹ́ pé àrí dúdú kan nú ẹ̀ islam kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé irú oorun bẹ́ẹ̀ ká kùn ní aró tí òfin ní jẹ́pọ́ ń hàn funfun yẹn gbò hmm. ṣùgbọ́n aró tá a fi pa yóò jẹ́ aláwọ̀ kùnkùn má dé yóò bíi làálì làálì la fi pa láró tó hmm. àwọ̀ kùnkùn má dé tó bá mú jáde yùn ó sì dà tó hmm. àmọ́ pé ọ́ àlọ́kùn lọ́dà míì eléyìí tó jẹ́ bóyá aláwọ̀ aró aláwọ̀ ewé aláwọ̀. Alawọ wọ́n ti pe gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀tọ́ hmm. lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá tún ṣe báyìí náà ń tún bẹ́ẹ̀ nù wíwà àwòkọ́sí àwọn tó jẹ́ obìnrin kèfèrí hmm. mùsùlùmí ò sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí jẹba hmm. wọn ní gẹ́gẹ́ bí ọdún léyà ti ṣe ń bọ̀ eléyìí tá a ti mọ̀ pé inṣàlá ọjọ́ àtọ̀látà ti ń bọ̀ yìí òun náà ni ó máa jẹ́ ọjọ́ ọdún iléyà kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣọ́ naa dìgbà náà naa lọ. kọ́lọ́ ẹlẹ́dàá wa níta-fi sọdún náà nírọ̀rùn kọ́lọ́ wọn bá fi wọn wa. mùsùlùmí ní ọjọ́ ọdún yìí báyìí láti ọjọ́ àtìní ilé tí í ṣèjọ́ hmm. ọjọ́ monday ń bọ̀ yìí òun náà ní ọjọ́ à gbogbo mùsùlùmí lọ́jọ́ yìí ká kẹnuró hmm. ká fi á sì sọ torí pé wa ó ní ìkẹnu rọ́sẹ̀sì fọlọ́n ká ṣe sùyàmù lọ́jọ́ àràfá ọlọ́run máa fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá àtọdún tí ń bọ̀ ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá àtọdún tí ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo oníkálukú a ní fẹ́ láti rí àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó hmm. yẹ jẹ́ káwa náà kájọ́ kanu ẹni tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó wá sọ láńlá kan fún wa eléyìí tó yẹ pé téèyàn bá ṣe àmúlò ọjọ́ àtìní pẹ̀lú sùyàmù èèyàn tún láǹfààní àti ṣe sùyàmù méjì lọ́jọ́ kan hmm. nítorí pé ọjọ́ àtìní àti mọ̀ pé ń bẹ́ẹ̀ nu súnà kéèyàn máa ṣe sùyàmù gbogbo ọjọ́ àtìní hmm. àti ọjọ́ alhamis hmm. àtìní eléyìí tí wọ́n á bọ́ síjọ àròfà èèyàn dà níyàn pé òun ṣe sùyàmù àtìní àti ti àròfà àtìní àti ti àròfà papọ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá látàrí sùyàmù ẹ̀yọ̀ kan yóò fún yàn ládàá pé yàn ṣe méjì ní ọjọ́ monday yìí dábà ti parí àṣùbà á bẹ̀rẹ̀ at-takbiratul muqayyada àwọn allahu akbar allahu akbar tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn sọ̀lá nítorí pé láti ìjọ tó sùn ti bẹ̀rẹ̀ láti ọjọ́ aláàjì tó ti kọjá lọ́hùn ìjọ sunday tó kọjá lọ́hùn àti bẹ̀rẹ̀ sí ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi à ń ṣe ní gbogbo àyíká yìí àti ní gbogbo àkókò ní ìsìn tó bá ti di ní ọjọ́ àrọ́fà yẹn eléyìí ti ṣe ọjọ́ monday tí ń bọ̀ yìí hmm. tàbá ti parí àṣùbà á bẹ̀rẹ̀ sí ní ṣe at-takbiratul muqayyada lẹ́yìn sí sálámà yóò máa wáyé hmm. ní gbogbo àwọn sọ̀làwátì wa ní àti ọjọ́ monday bákan náà ọjọ́ tàlátà ti ṣèjọ́ ọdún hmm. bákan náà ọjọ́ làrúbá ti ṣèjọ́ kejì ọdún bákan náà ọjọ́ alhamis tí í ṣejọ́ kẹtọ ọdún a wá ṣe títí dọjọ́ jumu'a tí í ṣejọ́ kẹrin ọdún tábà ti ṣe lẹ́yìn awon ase titi dojo jumo ati parí nìyẹn. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. gbọ́dọ̀ yìí náà láàmà wí tá a fi dé eid òun náà láàmà wí tá a bá wà ní eid nígbà tí wọ́n bá tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀látù làásùr ìgbà náà látò dákẹ́ hmm. táwọn tún padà sílé náà á tún máa wè ní ọdún iléyà yìí báyìí pẹ̀lẹ́ ìjẹba wọn á lẹ́ni tó rẹ́ pé lọ́jọ́ ọdún iléyà so náà lọ sí eid ṣùgbọ́n ti gbé ọtí ó ti gbé lọ́wọ́ lọ sí eid ó gbé pamọ́ síbì kan bá a ti ṣe wá parí sọ̀látù eid wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọtí sọ́nà fún un hmm. ní ṣe eléyìí yóò sì ní ẹ̀san eléyìí tí mùsùlùmí máa ń gbà ipò ńlọ ṣe sọ̀látù eid lọ́jọ́ ọdún bí àbí báwo ni ẹ àmọ́ bí ìbéèrè yẹn ṣèṣe pé ẹ gbé síra wọn nítorí pé ètò máa ń sábà ṣẹlẹ̀ jù òun náà ni pé àwọn ẹni tí máa fọtí tá a máa fi ṣe nǹkan tí wọ́n fi tẹ́lẹ̀ nu wọn ní ọjọ́ ọdún wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ ní lọ́jọ́ ọdún ìtúnu Ramadan ipò ntí mu tí ì ti pẹ́ òǹtí bó ntí ẹ̀ ń mú gan-an lọ́wọ́ alẹ́ òǹtí mú láàárọ̀ ti pẹ́ ẹ jẹ́ kó wọn fi fi tẹ́lẹ̀ nù láàárọ̀ ọjọ́ ọdún ọ̀daràn so lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ dán o mùsùlùmí ò gbọ́dọ̀ dán o tọ́lọ́run bá ṣe léèwọ̀ ìwà ni so sì lọ rántí wípé ọtí tó mu yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tọ́lọ́run ọba ẹlẹ́dàá tó ṣe léèwọ̀ á sì mà pé téèyàn náà bá mọ inú rò yọọ mọ̀ ike kò sí nǹkan kan tó dáa nínú ọtí hmm. kí láǹfààní tó wà nínú ọtí ẹ̀yin tẹ́ ẹ̀ náà lẹ́ lè sọ bó dùn bí ó dùn àmọ́ tá a kàn mọ́ ni pé jàràbà ni ẹ ti fi fìtínà ẹ̀mí ara yín hmm. ìdínú tẹ̀ fi lè pátì hmm. ẹ sì rí pọ́tì táwọn èèyàn mú yẹn kò sí tàbí ṣùgbọ́n nígbà tí yóò fi nawọ́ gbàgò rẹ̀ tí yóò fi sanwó ẹ̀ríkà ni tí ń tọ́ ti gan kò ní gbà kó ti gba ọtí láì tí ì sanwó so ń bọ̀ bá torí tó bá ti gbà tán tó bá tún àgbà pé ò ní rántí sanwó mọ́ <laughs> ó lè dàrú fún gbogbo wọn kó máa lé yọ ọlọ́tí náà ká pé kíni tọ̀ nítorí di eléyìí ọmọ pé tó bá mutí yẹn àsìkò tó gbà á so orí rẹ̀ sì pé tó bá padà gbá pé tán orí ọ̀ dàrú so kí á ní nǹkan tó dùn bẹ̀ àǹfààní wo lọ ti máa ṣe fún yẹn rẹ̀ tí ọtí tí wọ́n mú tán tí wọ́n yá yàkuyà ẹlòmíì ọ̀ yà gbẹ́ sára yọ tọ̀ sára yọ máa ta gẹ́gẹ́ bí bí ògòǹgò so <laughs> ọmọ inú rẹ̀ ọmọ fi ṣe yẹ̀yẹ́ wọn máa fi dá para ẹlòmíì gan lórí pé ọmọ tí ó lè ṣubú sínú gọ́tà kó jẹ́ pé subhanallah yóò wá di ti gbogbo èèyàn wá ń pé wá wò ládùúgbò pé ah, bàbá olórí bùmà tó ti gbé dé pé ah, mo ti ẹsẹ fihàn gidi lẹ ń tẹ sọ̀rọ̀ ah, ọtí wa ti sọ di jalajala rádaràda tó Ọlọ́run bíi sàdédé sìn kankan léwọ àfi kọjá pé pé pátì ibẹ̀ lórí wà mm. so ṣíṣe rẹ̀ aburú wà ń bẹ ọwọ mm. agbọtí lọ sí rídì àwọn á ní wọn parí sọ láti rẹ ìdí ọ̀ǹdọ̀tí sàn eléyìí ọba aládà ìdí rẹ jẹ àmọ́ ó pè ọ lọ́daràn mm. ó pè ọ tí ń fagbọn ọlọ́run ọba yà torí délé ọdẹ́sẹ̀ tọ́ títò mu tọ́ọ̀ bá túbá torí kò kú jìyà rẹ̀ láyé hmm. lábẹ́ òfin ọlọ́run ọgọ́rin ẹgbàá ni wọ́n ní kí wọ́n lẹni tó bá mutí hmm. tó bá pófin ṣẹ̀rí àwọn bá ń lò láwùjọ wa hmm. ọgọ́rin ẹgbàá bíyàn bá jẹ́lẹ̀ kan kò ní gbà kí wọ́n tún nù lẹ́ẹ̀kejì máa ń gbèsè ayé rẹ̀ tọ́ nígbà tó ti jẹ́ pé tọ́ àwùjọ tá à ń gbé àlò ṣẹ̀rí àìsàn Islam mọ́rò pé ó mú jẹ o Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ eléyìí tó lọ́wọ́ bá ti sọrú ìyà tí wọ́n máa fi jẹ́rú wọn pàtó láti ilé ayé ń bí hmm. téèyàn wá jìyà tó bá fi wá dé lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá yóò máa bẹ lábẹ́ bólúwa bá ti fẹ́ hmm. tólúwa bá fẹ́ foríjìn kó máa lọ àlùjáná yóò foríjìn ẹnìkan ibi léèrè hmm. tó bá sì wù láti fìyà ẹ̀ṣẹ̀ yẹn jẹ yóò jẹ dáadáa kó tó di pé yóò wà lọ sàlùjáná ọlọ́run kò ṣàánú. àmín jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí ẹ fi máa pè wọlé béèrè béèrè kan àbí kejì inshàlá ẹ lọ. aleykum salaam wa rahmatulah ẹ bá gbóhùn sókè dáadáa ó kọ́ yín bí ẹ ti ń pè aleykum salaam àwọn ògbọ́yìn o ẹ bá gbóhùn sókè dáadáa. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù tí ẹ fi wọlé béèrè ìbéèrè kan àbí kejì lórí ètò yìí ọgbà bí àwọn ìpè náà bí wọ́n ti ṣe ń lọ tìkọ̀ lọ́wọ́ lójú òpó èyí ya bí wọ́n ti ṣe ń lọ sí ìkọ̀lọ́wọ́ lójú òpó ẹ jẹ́ ká máa wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ó ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di pé máa wo àwọn àtẹ̀jíṣẹ́ náà lọ́wọ́ mi bí wọ́n ṣe ìbéèrè wọ́n ní ẹni tó jẹ́ òǹtajà tó jẹ́ pé ọjà aṣọ òun náà ni òun ń tà àti tẹ̀ ló lọ́ máa ń rà lóṣù àmọ́ ń tà ọ̀dà ẹja mú ìpè yìí ẹ lọ́wọ́ kọ yín o. wàhálà ìsọlá àwọn ọkọ yín bí ẹ ti ń pè pápápá. sáyẹn láti kìsí. ìbéèrè yìí. ẹ ìbéèrè mi ni pé ẹ àwọn ṣètò láti lọ́wọ́ lẹ́yìn àwọn bàbá tó jẹ́ àwọn bàbá àgbàlagbà yẹn so pàtó ka fúlàtù fàtíà nígbè ọwọ́ ìgbẹ̀yìn nígbè gẹ́rì mọ gbígbà ni wọ́n là lọ lè àwọn ni wọ́n là la lì náà wọ́n á ti sábà kí lẹ́yìn wọn ṣètò láti wá sí kò sí àkàtó ṣètò láti wá ṣùgbọ́n táwọn àbá yẹn àti pé àwọn àwọn wọn ò ti ó ti ó ti wà. ó ti ó ti ó ti ó ti ó ti alhamdulilayi ṣíṣe sọ láti lẹ́yìn ẹni tó bá máa kí ó ké iná ní nǹkan tó lọ́n fi pa wá láṣẹ tẹ́nìkan ọ̀bá máa kí ó ké tọ́jọ́ pọ̀ ní òṣìwájú wa eléyìí ọ̀tọ̀ láti jẹ́ lè má mú fún wa ọ̀rọ̀ pé àwọn bàbá àwọn bàbá àwọn bàbá tá a máa pariwo láwùjọ yorùbá yẹn ó yẹ kó ti yé wa wípé àsìkò rẹ̀ ó yẹ kó ti pẹ̀yìndà láwùjọ kọ̀ọ̀kan hmm. nítorí kí láǹfààní pẹ̀ràn àwọn ọmọ yín lè kí ó ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàró jire hmm. ẹ rí i pé àwọn ọmọ míì wà nísìnyí nínú àánú ọlọ́run àwọn ọmọ tẹ ẹran lè wọ́n ọmọ tó ti hàlùkùránì ni sì ní pé subhanallah hmm. kíkà torí èèyàn máa wú kí ló dé tà nígbà àwọn ọmọ yìí láàyè kí wọ́n máa ṣíwájú nu àbúrò máa tò lẹ́yìn ẹni tí wọ́n máa dà sínú kòtò hmm. Hmm. so gbogbo eléyìí ń ṣe kìí ṣàwáwí hmm. kódà kò sí àlàyé kankan nínú rẹ̀ hmm. torí rẹ̀ a ní àwáwí kan tá a lè sọ fọlọ́n pé àwọn bàbá yìí ni wọ́n ya nǹkan mọ́ a lọ àti wọ́n títí wọn ò gba títì ẹ dákun ẹ̀sìn wa lélẹ́yìí a lè jẹ́ kí bàbá kan bà wá ní ẹ̀sìn jẹ́ النبي محمد صلى الله عليه وسلم أني لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب وصي صلاة فنقواني توباتك fatiha ẹni tó wá ké tó kéńké kúkè bí aláìké náà ni hmm. bí aláìké náà ni àwọn bàbá bàbá kí wọ́n fọwọ́ nú kí wọ́n sì fi sùúrù kí wọ́n fi kún ọ̀rọ̀ wọn hmm. ẹ jẹ́ káwọn ọmọ yìí ó ṣe lójú yín wò kẹ́ ẹ fi máa bí wọ́n ṣe máa ṣe lẹ́yìn yín hmm. èyí tẹ́ yín náà ṣeun ó ti tó alihamudulilayi ọlọ́run san yín lẹ́sàn-án rè ẹ mọ̀ pásìkò gbà tí ọjọ́ pẹ̀yìn lẹ́ máa jù ẹ̀yin nìkan lẹ́ máa alukurani kéjù láwùjọ kò sẹ́nìkan tó lè bá yín sọ wípé ẹ ṣe ẹ ṣe dáa ṣùgbọ́n ṣe táwọn ọmọ yín náà ti lọ kọ́ tí wọ́n ti mà gbogbo àwọn ilé kíó tó wà láwùjọ wọ́n ń kọ́ àwọn ọmọ ń kíó àwọn ọmọ yín máa kíó kàjọ ọ̀pọ̀lọpọ̀ lè má mú lọ kí ló dé tọ́pọ̀lọpọ̀ lè má mú àwọn ayarí tó kà gidi hari ìwọ ò sì ṣetán láti padà sílé kíó kọ́ fẹ́ kọ́ hmm. so kí á la kínkínkín ni kọ́ kàn máa kó àkọ́ máa kó báwọn èèyàn kí ẹ̀sìn wọn kọ́ mọ̀jẹ́ sìn gidi lọ́dọ̀ ọlọ́run eléyìí tọ́lọ́ wọn bọ́ tẹ́wọ́ gbà hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa pé ètò ẹkú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyá ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ààfin ìlú ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ yóò tún wáyé ní ọjọ́ kejì ọdún níbi tí ìbéèrè àti ìdáhùn yóò ti máa wáyé ibi tí ìbéèrè ó sì ti máa wáyé òun náà ni àkòrí tí a pè ní zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshàlá lẹ́yìn sọ́látù lè as òun náà ni yóò máa wáyé ní ẹ̀gbẹ́ odi ilé ààfin bàbá sọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́ inshàlá bíkọ́ ti là káwa tí a gbọ́ ká sọ fún àwọn tí wọn ò tí ì gbọ́ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. ìbéèrè tí à ń bá lọ bí àwọn ìpè náà tí wọn bá ti ọ̀dà èyí náà tún ti wọlé ẹ lọ́wọ́ kọ yín o. ó kọ yín o. Hmm. ẹ gbóhùn sókè dáadáa gbọ́ yín o. aleykum salaam tẹ bá ti fẹ́ pè wọlé ṣe rí à ń sọ̀rọ̀ sókè dáadáa ń bí lẹ fi ń gbọ́ tẹ́yìn náà bá ti fẹ́ béèrè béèrè ẹ máa gbóhùn sókè dáadáa ká lè bà mọ́ gbọ́ yín ketekete torí pé orí afẹ́fẹ́ òun náà ni ẹ̀yìn já sí tí ẹ bá ti ń pè wọlé hùn. ìbéèrè tí mò ń bá lọ òun náà ni pé ẹni tó jẹ́ òǹtajà tó jẹ́ pé ọjà aṣọ náà lòun sì lọ́ọ́ máa ń rà tí wàá máa ń tà wá ọjà aṣọ tí wàá lọ́ọ́ máa ń rà tí máa ń tà wá ó ní í ṣe pẹ̀lú àwọn ọjà aṣọ tó jẹ́ pé wọ́n máa ń tilẹ̀ òkèèrè wá wá sí orílẹ̀-èdè tiwa níyì tó bá ti wá lọ kó níbi tí wọ́n ti máa kó ńṣe ni wọ́n máa kó ní kíkó wípé wọ́n ti rà wọ́n sì ti kó délé tí wọ́n bá ti wá délé tán òní wọ́n bá máa bá àwọn nǹkan lóríṣiríṣi bẹ́ẹ̀ bí àwọn nǹkan wo ẹ jẹ́ ká tún mú pè náà ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkàn ìyẹn ti ń pè. àbúrò ló ń pè láti èkó sá. ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí bàbá tí ó fẹ́ fi ọmọ ní ọkọ fẹ́ hmm. pé bàbá ọmọ yẹn gbọ́ngàn so tí àbúrò bàbá yẹn ló wá fẹ́ fi ní ọkọ̀ sá báwo ni àbúrò bàbá yẹn báwo ló ṣe máa sọ ṣé ó máa sọ pé òun fi ọmọ òun lọ́kọ ní ìyàwó ni àbí òun fi ọmọ ẹ̀gbọ́n òun Mariam lọ́kọ ní ìyàwó ẹlẹ́kejì gbà lórí àwọn ẹlẹ́rìí tí wọ́n fẹ́ jẹ́rìí ní ọjọ́ akíndìníkà yẹn hmm. báwo ni àwọn náà ṣe máa sọ ṣé wọ́n kàn dìde dúró ni wọ́n náwó sókè pé àwọn jẹ́rìí sí ni àbí àwọn náà sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ kan tí àwọn náà máa sọ àti pé ṣé ẹlẹ́rìí méjì nídìílé ọkọ ni àgbẹ̀ni ẹlẹ́rìí méjì nídìílé ìyàwó ọ ẹnìkan nídìílé ọkọ ọ ẹnìkan nídìílé ìyàwó sá. alhamdulilayi àbúrò bàbá tí yóò fẹ́ fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó fẹ́ fi lọ́kọ hmm. àkọ́kọ́ ọmọ yìí ọmọ wa ni ó yàtọ̀ sọ́mọ mi ni. Mm torí rẹ ọmọ ẹ̀gbọ́n wọn tí wọ́n fẹ́ẹ́ fi lọ́kọ mo fẹ́ẹ́ fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi mò ń fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi mò ń fi fún ọ níyàwó hmm. so wọn náà ti sọ pé ọgbà lágbájá níyàwó hmm. kì í ṣe pé mo gba lágbájá ọmọ ẹ̀gbọ́n yín so mò ń fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi fún ọ níyàwó wọ́n hmm. sì sọ pé mo gba lágbájá níyàwó nítorí àti ẹ̀gbọ́n àtàbúrò bàbá ọmọbìnrin gbogbo wọn náà ló lè jẹ́ wọ̀lé yìí fún un torí ẹ̀ ìwọ sọpọ gba lágbájá níyàwó ẹ bá ti sọ báwọn ó ti parí nù hmm. ẹ wá ní ẹlẹ́rìí ṣé àǹbùkátà kan jẹ́ méjì méjì ni látàgbọn kínní àti àgbọn kejì àbọ̀kọ̀ọ̀kan látàgbọn kínní àti àgbọn kejì àti pé kí ni wọ́n sọ àkọ́kọ́ ẹlẹ́rìí nínú òfin ọlọ́run ní tó dé náà ni kí wọ́n jẹ́ mùsùlùmí gidi tó dúró déédéé kí wọ́n má jẹ́ alágàbàǹgebè kí wọ́n má jẹ́ pòkì wọ́n sì jẹ́ ẹni tó ṣe wípé ó ṣe é pè jẹ́rìí ọ̀rọ̀ tí ò ní di lọ́la kó máa sọ kábàkàbà hmm. so ẹni tó yẹ pé yóò lè sọ pọ́ ṣẹlẹ̀ ó sì sojú wa hmm. tí ò ní ti torí ẹnìkan dún kòkò ma àmì ẹnìkan bùn lówó kó sọ nǹkan míì yàtọ̀ sí tó ṣẹlẹ̀ ìtumọ̀ ẹlẹ́rìí nù yìí dẹjọ́ yìí dẹ̀yìn daṣọ ẹ̀yin lè sọ pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ra wọn kìí ṣe gbé pọ̀ ti zina ni wọ́n jọ ń gbé pọ̀ hmm. so ẹni tí ó lè sọ báà gbà lérò torí rẹ̀ lọ́jọ́ gbéyàwó àbúkátà kan sàn kankan wọn kàn yóò sojú wọn wọn sì jẹ́rìí sí pọ́ ṣẹlẹ̀ lèsè jẹ́rìí sí pọ́ bí òbúkátà kan sọ̀rọ̀ hmm. èyí tá a máa sọ pé sẹ́yìn jẹ́rìí sí abẹ́ jẹ́rìí sí yorùbá lẹ́bù ni hmm. yorùbá lẹ́bù <laughs> so tẹ́yìn bá ti wà ń bẹ̀ hmm. tẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́yìn sadití tẹ́yìn sì ṣàfọ́jú dábàá wá pé afọ́jú tí ìbá kí wọ́n fi lé lọ́wọ́ kò lè máa ń tó adití tí ìbá kí wọ́n ṣe lójú rẹ̀ kò lè rí ń tó ṣẹlẹ̀ ń gbọ́ ẹ̀ ń rí so ẹ jẹ́rìí sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò sí ní tó burú mẹ tó bá yẹ kó wọn ṣèwé kan jáde láti jẹ́rìí sí pé lágbájá ó ti fẹ́ lágbájá níyàwó so tí wọn á ní kẹlẹrìí náà wàá buwọ́lù wè eléyìí náà kò tún sí ní tó burú bẹ kó buwọ́lù àmọ́ kíkọ á jẹ́ pé látàgbọn mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí aya àníkọsá ti jẹ́ mùsùlùmí méjì mùsùlùmí méjì tó dúró déédéé tí èsè pò kì náà. hello. sàmúlò alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bí a ti ń pè. okọ mi ni hamsat dikolat láti abidjan. ìbéèrè yìí. ok ìbéèrè mi ni pé irun id, hmm. ìyẹn ti ìyẹn ti ìyẹn irun id, hmm. ìyẹn ti bá wọn ní orí rákẹ́lẹ̀ hmm. tí mo fi sálámà ìjẹ́ ìyẹn lè ra ìyẹn lè san irun ẹlẹ́kejì yẹn padà ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi ni ẹjọ́ nípa ṣọ́ọ̀bù ìyẹn tọ ṣọ́ọ̀bù yẹn tí yẹn wá níyẹn ẹ mọ̀ pé àwọn ilẹ̀ tí máa ń ṣẹ́kù níwájú tabẹ̀ àwọn ilẹ̀ tí bá máa ń ṣẹ́kù níwájú yẹn tìjọba nìyẹn so ilẹ̀ yẹn nísìnyí ìjọba wa máa ń gba bíi ìjọba máa ń gba twenty twenty thousand lọ́wọ́ yẹn ní oṣooṣù nípa ilẹ̀ yẹn tó ra ṣẹ́kù níwájú yẹn hmm. so nígbà tí àwọn ọlọ́pàá ti máa ń gba owó yẹn àwọn ọlọ́pàá ti máa ń gba owó wájú yẹn táwọn ọlọ́pàá yẹn bá ti dé tí wọ́n bá ti wọ́n ilẹ̀ iwájú yẹn hmm. tí àwọn ọlọ́pàá yẹn bá ti rí i pé instead kí yẹn san twenty thousand máa ní kí yẹn san fifteen thousand hmm. so àwọn náà mú ten thousand mọ́ lọ fi five thousand jíṣẹ́ yìí pé owó lẹ́mí o kò pé twenty thousand yìí pé five thousand náà ni owó lẹ́mí ẹ dákun ṣe eléhùn kò tí ì la èlé lọ nínú kò tí ì la rìbá lọ nínú asalaamualeykum amtula. tó bá lọ sí eid ẹni tó bá bára kà kan nínú sọ̀dá tìlá eid yóò fi kan kún hmm. ẹni tó bá sì jẹ́ pọ́ bá imam lórí pé ìmáàmù ṣe tẹ̀síáhùdù lọ́wọ́ kó tó di kó sálámà lóde onítọ̀hún ayé wà fún láti dìde láti ṣe sọ̀láàtì làrídì rẹ̀ rákà méjì tó bá sì wò ó ó lè ṣe sọ̀láàtì làrídì rẹ̀ ní rákà mẹ́rin tó bá tún fẹ́ ó lè má ṣe nǹkan kan nítorí pé sọ̀láàtì làrídì yẹn gangan fúnra rẹ̀ náfìlà ni àmọ́ náfìlà ti ṣíṣe rẹ̀ tó lọ́lá púpọ̀ hmm. téèyàn máa tara rẹ̀ lóore tó pọ̀ lẹ́yìn wá àgbà náà kí ló dé táwọn ò ní tètè máa lọ síbi tá a ti fẹ́ soríire tó bá kan ká sin lọ́hùn ìgbà náà ni a máa pẹ́ tó bá kan sẹ́fẹ̀ a ṣe eré tí ò wúlò àwọn èèyàn máa lọ dúró dè ní. ẹ máa ní máàtì kan bẹ láàrin bóyá the blue and the red ẹ rí i pé àwọn yóò ti lọ jókòó lẹ́ẹ̀dẹ̀ ni wọ́n kọ́ ọbẹ̀ pago mẹ́rin àbọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àti méjì àbọ̀ ni wọ́n ti máa dé <laughs> subhanallah ẹ̀ ń dá àwa fi soríire àwa àmọ́ wa fi sẹ̀fẹ̀ hmm. lẹ́yìn náà sọ̀láàtì làáyídì tọ́ba yá títí wọ́n lè pa aago mẹ́jọ mm-hmm. wọ́n lè pa aago mẹ́jọ aago mẹ́jọ àárọ̀ ṣé eléyìí ti yá jù ni mm. eléyìí ti yá jù because aago mẹ́jọ yẹn tó bá nǹkan lé ayé ni ẹlòmíì ti dé Kútọ́nù láti Ògbómọ̀ṣọ́ yìí aago mẹ́jọ àárọ̀ mm-hmm. nítorí pé àtètè sùn làtètè jí àjímúná ni ó ṣe mm. yóò ti bára rẹ̀ ń Kútọ́nù láago mẹ́jọ àárọ̀ àá mm. ní ìdì náà ń bo lọ́wọ́ tẹ́yìn bá mú kó sọ ìdì ni ọ̀bọ̀ sí so ìwọ wàá dé ìdì àyàfi lẹ́yìn ìgbà tán sálámà sóyún tó ṣe dà kọ́ dà kọ́ dà gbogbo ẹrú ọlọ́run àwọn tí wàá nípìn nínú orí ńlá so wọ́n tún tí wọ́n ń gbọ́rọ̀ ìmáàmù ìwọ́ wá dé sọ́wọ́n pé wọ́n gan ojú ọgbọ́ ti so torí délé ẹja kéèsára hmm. ẹja kéèsára alábẹ́bẹ́ ríìdì tiwa yóò wáyé láago mẹ́jọ lọ́jọ́ ọdún léyà ní iwájú industrial estate ní iwájú àwọn civil defence inshallah. Nah wọ́n béèrè ìbéèrè kejì náà nípa pé ilẹ̀ tó bá ṣẹ́kù ní. ẹ ọ̀hún náà gbogbo nǹkan tó bá ti yé kọ̀ ẹ́ ká máa béèrè ní ìsẹ̀mí kó twenty thousand naira fún yẹn kó fi bá ń jíṣẹ́ fúnjọba hmm. àwọn tí wàá ní márùn-ún rẹ̀ àwọn làwọn mú <laughs> owó ògbọ́sẹ́. mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dẹ́mi mọ bẹ̀ wọ́n sẹ́ni <laughs> mẹ́ẹ̀ẹ́dógún nù rẹ̀ làwọn fi jíṣẹ́ fún ìjọba tí wọ́n náà bá fi lè fún wọn lówó bá wọn lẹ́yìn tán ti lé e kalẹ̀ fún wọn kélekèle nítorí dájú ni kò ti ràn wọ́n lórí ìbàjẹ́ hmm. wọn náà fún wọn lára mú jẹ hmm. so o ní bọ́ńbẹ̀ gẹ́gẹ́ báwọn náà ti ṣe ní yọ́ńbẹ̀ so a gbọ́dọ̀ Sara sára. Hmm. hello. hello. Ah, aleykum salaam rahmatulahi wabarakatuh ojú òpó yẹn ò já gerege ẹ lè gbìyànjú ẹ padà àgbọ̀yìn ketekete lábẹ́ ìbéèrè wọn tí wọ́n béèrè láti Abidjan ẹnì tí ó jẹ́ pé oníṣẹ́ oṣù ní í ṣe ṣùgbọ́n kò tí owó ò tí ì sílẹ̀ fún báyìí ẹnu gbẹ díẹ̀ láti róyè owó ra àgbo léyà ṣùgbọ́n àfọkànsí bẹ́ẹ̀ pé owó oṣù ń bọ̀ wọ́n ní iṣẹ́ èèyàn lè yá owó èèyàn lè yá owó láti fi ra àgbo síwájú kí owó oṣù tó dé. alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run kéèyàn yáwó láti fi ran ẹran léyà lópin ìgbà tó wá kéèyàn ní àfojúsùn pé òun ó rówó ń bì kan òun ó sì rí san ní rọrùn kò sí nǹkan tó burú mbẹ torí pé àsìkò léyà máa ń lọ tó bá ti lọ tó bá ti bọ́ mọ́yàn lọ ó ti parí nu kọ́mọ́bà wa lọ kọ́ bọ́ mọ́yàn lọ èèyàn lè yáwó sí tí a bá yáwó sí tán kó sanwó olówó padà fún ẹ̀yìn ìgbà tó lọ́n bu ọ̀la sí rí. ẹ lọ́wọ́ kọ yín o. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè é rasheed hussein ní ń pè láti uk. ìbéèrè yín. a ti gbọ́ fún ọlọ́run àti um, kí àwọn sáàjù akẹ́lọ́n tó bá wà fún ọlẹ́kùn dáadáa. ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí a sọ mọ́ wípé lára àwọn lẹ́yìn lábẹ́ fún ọlọ́run náà ni wípé gbẹdẹhìyà ẹran ẹta máa ń pa fún ọdún ìdòlà àdìhà hmm. tí èèyàn bá láǹfààní láti lè pa fúnra ẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ní kẹ́nìkan bóun pa ni bóyá kò lè dápa a rí gbọ́ pé ẹni tó fẹ́ fàdìyàn dùn bò ẹran yẹn ó ní láti darúkọ ẹni tó ní ẹran náà gbẹjà nílé yìí ní irú ọ̀dọ̀ àdúgbò tí wàá táwa wà ó náà ní pé kò sáǹfààní kí individual kí wọ́n pa ẹran yẹn fúnra wọn àmọ́ àwọn kan wà tí wọ́n wà láìsẹ̀nsì fẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń lọ orúkọ sí máa sọ fún pé ok ẹ bá wa pa wọ́n á fẹ́ béèrè pé kò wá dákìní lójú bóyá àwọn ẹni wọ́n á lọ pọ́ńbì kan èèyàn kan lọ gbà lọ́wọ́ wọn ni kò dá sí lójú pé ǹjẹ́ wọ́n máa ń dárúkọ àwọn tí wọ́n ní wọ́n á fẹ́ bèrè pé ìfowó gan ni máa dárúkọ ẹni tó ní ẹran ó dé níyà yẹn ìfowó ló wà nínú nínú ẹran pípa yẹn gan-an ìjọ fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ṣẹ́fẹ̀ wa ni ìjọba rí kọ́nà tó lọ. alhamdulilayi ká dárúkọ pé lágbájá ló ní ẹran léyà yìí ó pàtàkì púpọ̀ hmm. yẹn nípa níyàn lásán kò tó fún ẹran léyà tẹ́ fẹ́ pa èmi ti mọ̀ pé ẹran léyà tèmi ni nítorí pé wọ́n sọ wípé ẹran léyà máa ń di ẹran léyà lópin ìgbà tó máa ti tọ́ka sí báyìí pé ẹran léyà tèmi ni hmm. bìmọ̀ọ́nà ń lè mú kí n lọ tà á mọ́ ń sì lè mú kí n bùnyàn ń hmm. sọ pé ẹran léyà tèmi ni hmm. torí ẹ̀ eléyìí ó túmọ̀ sí pé ẹran léyà tèmi nù níjọ́ tí mo bá fẹ́ pa màá sọ pé bismillah allahu akbar. Hmm ẹ̀hẹ́n eléyìí à ń ní wà á ní ahli bayti ìwọ ọlọ́run ẹran lé àtẹ̀mí ni o àti tàwọn ará alé mi tèmi sẹ́wọ́n pé nígbà tó yẹ pé mi mọ̀ ń pa nǹkan mi tèmi gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ṣe ṣe ó ní ẹran léyà mi ni àti fún gbogbo ẹni tí ó ní ní àǹfààní àti lè pẹ́ ẹran léyà fúnra rẹ̀ nínú àlùmọ́ mi. ìhàn pé mi mo ní hmm. ìgbà tí ìbá tí wàá sèmi mo fẹ́ pa fúnra mi ẹlòmíì ni ọba ń pa kò sí nǹkan kan tó fẹ́ tọ́ka sí ẹni tó ní ju ká sọ pé ti lágbájá ni torí ẹ ẹ sọ fún wa ẹ jọ yé wọn wọn sọ pé lágbájá ló ni ẹran ọdúnhìyà yìí tí wọn sọ pé lágbájá ló ni ẹran ọdúnhìyà yìí nígbà tí wọn bá pa ó ti da àmọ́ tí wọn bá sọ bẹ́ẹ̀ àkótó kótó lẹ́ran léyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni kí tẹ bá lọ pa tẹ bá lọ sí hajj tẹ fẹ́ pẹran hajj o. so níbẹ̀ yẹn ìjọba tẹ́ bá ra kíni tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ tìjọba àwọn ń sọ wípé tíkẹ́ẹ̀tì tẹ ra tẹ́ ti kó kọyín sí yùn ó ti dípò wípé ẹ ti dá kọyín sí ẹran tẹ́ fẹ́ pa hmm. ó ti túmọ̀ sí kẹ́ ẹ ti dá kọyín sí ẹran tẹ́ fẹ́ pa bìdẹ́lì ẹran yẹn pọ̀ ó lè jẹ́ two million hmm. so ìgbà táwọn kan pa wọ́n kàn máa pa wọ́n máa dúnbò rẹ̀ bisimilahi allahu akbar bisimilahi allahu akbar kí ẹran kọ̀ọ̀kan máa sáàbù ẹnì kọ̀ọ̀kan tó ti ra. tíkẹ́ẹ̀tì so tó bá yẹ pé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ń ṣe nílùú òyìnbó yín bẹ̀ yẹn wípé tó bá ti rẹran wàá rà pẹ̀lú tíkẹ́ẹ̀tì orúkọ rẹ tó wà lára rẹ inṣàlá inṣàlá hmm. so kó dí kó túmọ̀ sí pé ìwọ náà lọ lẹ́ran ilé yàn kó burú ní ìjẹ́bù sílẹ̀. naam jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ètò tí a pè ní ẹkú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà yóò tún wáyé lọ́tẹ̀ yìí ní ọdún iléyà ti ọdún yìí lẹ́gbẹ̀ẹ́ ààfin ṣòun tìlú ògbómọ̀ṣọ́ òun náà ni ó ti wáyé inshàlá lẹ́yìn sọ̀látùlẹ̀ asr ohun tí ìbéèrè àti ìdáhùn tí ó sì máa jẹyọlé lórí òun náà ni zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshàlá lẹ́yìn sọ̀látùlẹ̀ asr òun náà ni yóò wáyé àwa tí a bá ti gbọ́ ká sọ fáwọn tí wọn ò tí gbọ́ Allah yóò ṣe ní rọrùn fún wa inshàlá ẹ lọ́wọ́ yín o àtàwọn ìbàdàn sí ló sọ lásìkò. kílẹ̀ gbogbo yín ń parí ní wa ìwọ̀n rẹ̀ tó. abdulrasheed láti èkó. ìbéèrè yín. ìbéèrè yín ẹgbẹ́ lọ́dọ̀ tún ni pé tí ẹ bá ń ṣe sọlá hmm. bíi kánígbé ìwọ̀n olókùn mẹ́rin ẹgbẹ́ tí ẹ máa bí ká fi ohun iṣẹ́ yẹn ṣàpèjúwe fẹ́ẹ́ sọ̀kà méjèèjì yẹn máa káfá tí àjákè méjì gbẹ̀yìn yẹn máa kà jẹ́jẹ́ bíi káwáì pé èèyàn wá ń da kí sí àpèjúwe ibi tó yẹ kó ti kan kí ó jákè ó wá ka fájà yẹn sínú bàbá wa ti kà á tán kó tó wọ́n sókè àwọn máa ẹ̀sìn kà sókè mi tó ẹni báyẹn ó wá tún fájà yẹn kà láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ni pé ṣé kò sí ìṣègbò ṣé kò ṣe pé ó fi òun ṣé kò ṣe pé ó. ṣé ní san ìtanràn kankan. naam naam naam àti pé báwo lè ṣe máa yanjú àwọn àárín yẹn. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ bó ti ṣe wí yẹn òun hmm. gangan ni nǹkan táwọn olùmọ̀ sọ pé ó ṣe hmm. nísìnyí tó bá pín àǹsí sọ̀látù magrib àbí àǹsí sọ̀látù ìṣá àbí àǹsí sọ̀látù subh ibi tó ti yẹ kọ́ ká ké sókè ọ̀tún àkà jẹjẹ pàápàá jùlọ fatiha lọ́wọ́ arántí hmm. wàá tún fatiha yẹn ké sókè ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ àṣẹṣẹ ká súra tó bá parí sọ̀látù aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. àbúrò àìsàn mi sàmúlò ní sọlá sí ọ. àbúrò àìsàn láti. Ìlọrin àbúrò àìsàn mi sàmúlò láti lọ. ìbéèrè yín. na ẹja ló bèèrè lọ́wọ́ àwọn dòtò wọn pé ẹ̀ àdìsá náà bìí pé ọ̀nàmì sọ pé ẹni tí ó bá tí bí ẹnìkan bá yẹn kan ní tó ti tó yẹn lálẹ́ tó bá ti sì wọ́n. ẹni tó wá lé pé ìyàwó yẹn wà ní ọkọ̀ ẹni tí ó yẹn lálẹ́ yẹn òkùnrin jẹ́ǹsẹ̀ pé àlùwalá ti lè fi ọ̀ wàlíhájì hájà. lọ́tà fẹ́ bí ní pé sí tí ẹni tó jẹ òkú yẹn ṣíṣẹ́ yà ti sọ ẹ̀ ṣé tó bá ti jẹ òkú yẹn tán tó ti kú lẹ́yìn yẹn sọ ọmọ tán bí fún bí ẹ̀tọ́ láti jẹ ogún rẹ̀ èyí wà àkọ́kọ́ ẹ̀kejì ni pé bàbá tó wá jẹ́ pé ilé rẹ̀ ni ìyàwó yẹn wà tí ìyàwó ti bá ṣe fìlà ṣé bàbá yẹn ó kọ bàbá yẹn ni yóò máa jẹ ni àbí ṣé tó lé ẹ̀tọ́ àti jẹ ogún bàbá nígbà tó pé islam yẹn ó kéré pé òun ló ń ọmọ pẹ̀lú iṣẹ́ yẹn. alhamdulilayi àkókò àdìsí tẹ ka ẹ kìí ṣe tuma rẹ nù ipe alwaladu lil firash walil ahir hajar ipe ẹni tó ṣe zina tó bá obìnrin ṣe zina òkò ló wọn jẹ báwo ti jòkó so àdìsí yẹn ti ń tọ́ka ni pé gbogbo ọmọ tóbìnrin bá bí hmm. nígbà tó jẹ́ ìyàwó fọkùnrin kan àwọn ọmọ ẹ̀yìn ọmọ ọkọ rẹ̀ ni wọ́n máa jẹ hmm. ó ṣeé ṣe ó jẹ́ kóbìnrin yẹn lọ́ọ̀dẹ ọkọ náà lọ́wọ́ ló ti lọ ṣe zìnà gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ béèrè òfin ọlọ́run sọ wípé gbogbo ọmọ tó bá ti lè bí lọ́ọ̀dẹ ọkọ ọkọ náà lónìí hmm. ètò túmọ̀ sí pé tí àwọn obìnrin panṣágà máa dá lásà láwùjọ wa ipò kọlá tí wọn ṣàlàyé fún ọkọ yìí èwo ń tiẹ̀ nínú àwọn ọmọ yìí wọn kàn ń sọ àsọdànù lásán àsọjẹnu yà ni hmm. wọn ń pè lẹ́yìn hmm. nítorí gbogbo ọmọ tó bá ti bí fún nígbà tó sì jẹ́ ìyàwó fún tẹ́ ẹ fẹ́ ra yín dáadáa bí islam ti ṣe wí àwọn ọmọ rẹ̀ náà ni hmm. àmọ́ òun wa ni tí máa ń ṣeyèméjì nípa ọmọ kan pé sèmi mo sì lọ́mọ ìyá àbí èsè mi so islam fún láǹfààní kóun pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ jọ ọba búra lórí yìí pé òun fọlọ́n búra lẹ́ẹ̀mẹrin pé oyún ìyàbọ̀ ọmọ yìí ṣe tèmi hmm. so ẹlẹ́ẹ̀karùn-ún kọ́lọ̀ wọn lànà òun tó bá pé rọ́ọ̀lù ń pamọ́ pé zina ló ṣe tó fi bí ọmọ yìí hmm, hmm. obìnrin náà sì fọlọ́n búra lẹ́ẹ̀mẹrin pé ọmọ yìí àbóyún yìí tọkọ òun ni lẹ́ẹ̀karùn-ún yóò wá pé kọ́lọ̀ bínú sóun tó bá jẹ́ pé òótọ́ lọkọ òun bá ń sọ nípa pé zina ló ń ṣe lẹ́yìn rẹ̀ ẹ wàá pínyà láéláé ẹ̀tún lè jọkọ àtìyàwó ara yín má ọmọ àbóyún kò sì ní jẹ́ tọkọ rẹ̀ láéláé nítorí pé nítorí fẹ́ lé dànù nánú tẹ̀ ń fi búra tẹ̀ ń fi ṣépè tí wọ́n fi ní kọ́lọ̀ òbínú sí ọ. wáyé o gbogbo ọmọ tóbìnrin bá bí lọ́ọ̀dì ọkọ ọmọ ọkọ rẹ̀ ni tọkọ bá ń ṣe iyèméjì ló tó kan eléyìí tá a wéyìn. ìtumọ̀ wọlé làárẹ̀ hìrì àjọ ẹni tó bóbìnrin ṣe zìnà òfo lòun ó mú Mm. ìtumọ̀ mm. àdìsí yẹn nù òfo mm. ni ó mú nísìnyí ọkàn á lọ wọnú lé ọkọ kan lọ́dọ̀ tíyàwó rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ wá sọ pé tọ̀ àwọn ọmọ tó ọlọ́run tọ́ yèmí mo ní wọ́n o òfo lásán lòun mú kò lè mú nǹkan kan nítorí pé onízìnnà kò sí nǹkan kan tó rí mú àfi òfo ọ̀múlẹ̀ mọ́fò níwọ́ jẹ̀ so ìtumọ̀ nítorí sì ń tọ́ka sínú. ẹ wá ní tí ọba jẹ́ pé ọ̀nà zina lóbìnrin gbà bímọ lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ ṣé àwọn ọmọ yẹn ọmọ ọkọ ni wọ́n jẹ́ ìdáhùn rẹ̀ náà ti síwájú ọmọ ọkọ ni wọ́n jẹ́ ọmọ bàbá tó jẹ́ ọkọ fún ìyá wọn ni wọ́n jẹ́ tí bàbá ń bá sì kú wọ́n jogún rẹ̀ lópin ìgbà tí bàbá náà bá nífura mọ pé àwọn ọmọ yìí sọmọ hmm. tóbìnrin yẹn parọ rẹ̀ títí tí bàbá yìí bá fi kú hmm. ẹ mọ̀ yín pé èèyàn méjì ò ní pàdánù rọ obìnrin tí ń parọ́ tí ó bá yí ọkọ rẹ̀ ó yí òun so kọ́nà ó sì bẹ̀rù ọlọ́run torí pé islam tún kọ̀ fún wa láti gbọ́ ọmọ ọlọ́mọ wá sọ́dọ̀ ẹni ẹlẹ́ni pè lọ́mọ rẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí jẹ́ oṣù jẹ́. hello. aleykum salaam ó kọ́ yín bá a gbóhùn sókè o. abdulaziz ń sọ̀rọ̀ látòkè. ìbéèrè yín. ìbéèrè wa ni pé àtàwọn dókítà wa mo ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹran tí a lè lò ta lè fi pa iléyá bóyá hmm. ṣé bí àwọn àti pé ọdún mélòó ni àwọn ẹran kọ̀ọ̀kan ọ̀kan rẹ̀ ló lè dùn sí àjọ lè lò fún ẹ̀ sí ìpàlẹ́yà ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìbéèrè ẹlẹ́kejì ni pé ìyàwó tí yàn fẹ́ tí yàn so yìí díẹ̀ ṣé ìbámu ni ó la pé òfin ìwọ̀nba eré tí yàn ti báyàwó yàn ṣe àbí àti pé báwo ni yàn ti lè báyàwó yàn lò pọ̀ ó ní òdiwọ̀n àbí kò lódiwọ̀n. alhamdulilayi àwọn ẹran tí islam ní ká fi paléyà ọ̀nà làgbò àgbò ọgbọ́dọ̀ pọ́dún kan so tó bá dín sọ́dún kan pẹ̀lú díẹ̀ kò sí tó burú ń bẹ lópin ìgbà tó bá jẹ́ pàgbò ni ewúrẹ́ àbí òrúkọ tó ń jákọ ọgbọ́dọ̀ pé ọdún kan ọdún kan gbáko tí ò gbọ́dọ̀ já létí. Mm yóò ti wọnú ẹlẹ́ẹ̀kejì màálù yóò pọ̀ ọdún mẹ́ta yóò wọnú ẹlẹ́ẹ̀kẹrin tó bá sì jẹ́ ràkúnmí ni yóò ti pọ̀ ọdún márùn yóò wọnú ẹlẹ́ẹ̀kẹfà tó ńlá máa fi pa iléyá wa wọn á ní òdiwọn kí ni ẹ̀sìn Islam ló fi sílẹ̀ fún wa ní àwọn eré tá a lè bá ìyàwó wa ṣe ìyàwó lábẹ́ òfin Ọlọ́run so ọba ṣeré eléyìí tó ṣe pé kò lódiwọ̀n kò sí tó lè fi báyàwó rẹ̀ ṣeré kò sí tíyàwó rẹ̀ náà lè fi bọ́ ṣeré nítorí pé islam dínà gbogbo bàjẹ́ ó lọ gbọdọ̀ súnmọ́ wala zina ẹ má súnmọ́ ṣùgbọ́n ó ṣe gbogbo ń tọ́ wá wa lọ síbi tí níbi tó tó yẹ kó wá sí ara ìyàwó torí rẹ̀ islam ọkọ lọ́wọ́ dì láti báyàwó rẹ̀ ṣe gbogbo eré tó bá fẹ́ bá ṣe àmọ́ o gbọ́dọ̀ jìnnà sáyè tíyàwó rẹ̀ ń gbà yàgbẹ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé nisa'ukum harthul lakum fa'tu harthakum anna shi'tum wa qaddimu li anfusikum wattaqullah àwọn ìyàwó yín oko yín ni wọ́n ṣe o ẹ máa wọnú oko yín gbàbí tó bá wù yín ẹ̀kọ́ ńlá lélẹ́yìí tó bá yẹ nínú islam ò lè ríru gbogbo nǹkan yìí láéláé wàláhì tàláhì ọlọ́run ẹlẹ́dàá sọ pé oko yín làwọn ìyàwó yín ẹ máa wọnú oko gbabi tó bá wù yín o lè bá ìyàwó rẹ lò gbá wájú o lè bá lò gbẹ̀yìn o lè bá lò gbẹ̀gbẹ́ ọba àbá lò nídúró ọba àbá lò nílòsò ibi ẹyọ kan tó lọ ní kó máa kìdí rẹ bọ̀ náà lọ́ọ́ máa kì í bọ̀ ládàá ló tún máa gbà torípa nàbì sallallahu alaihi wasallam sọ pé wa fi bud'a ahadikum sadaqa ẹ tún máa gba aládá lórí ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ah, sọ́ábẹ́ ní à ń lọ ṣe nǹkan tẹ́mi wá ń fẹ́ á tún máa gba aládá wọ́n ní tó bá ka bẹ́ẹ̀ rẹ̀ bọ́bí tí ọ̀dà ń kọ́ ṣé kò ní gbẹ̀sẹ̀ hmm. ah, àwọn á ní ọ gbẹ̀sẹ̀ á jẹ́ kí tó bá kì bọ́bí tó da náà yóò gba sọ́ra hmm. ọ̀gbọ́dọ̀ kìdí rẹ̀ bọ́bí tíyàwó rẹ̀ ń gbà yàgbẹ́ hmm. tó bá ti yẹ lélẹ́yìí kò sí wàhálà. ẹ jẹ́ kí n máa fi tó wa létí lẹ́ẹ̀kan sí pé ètò ẹ̀kú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyà yóò tún wáyé ní ẹgbẹ́ odi ààfin ṣòun tìlú ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì ọdún iléyà èyàn tí ọmọ bọ́ sí ọjọ́ ọjọ́rú wednesday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí insha allah lẹ́yìn sọ̀látìlẹ̀ asri ọ̀nà ni yóò sì máa wáyé níbi tí ìbéèrè àti ìdáhùn tí ó ti máa jẹyọ àkòrí tí ìbéèrè àti ìdáhùn tí ó máa jẹyọ lé lórí òun náà ni zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshallah lẹ́yìn sọlátùlẹ ash kí ẹni tó gbá gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ Allah yóò ṣe ràn fún ẹnì kọ̀ọ̀kan wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní kápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí àdìjọ ṣe àti mr yinka tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lò kọ̀ mí ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo ń kí wa ní kíkọ́ lákìkọ́lá ìpè sálámù alaykum rahmatulahi wa barakatuhu.